بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم عليه وعلى اله واصحابه وازواجه وذرياته ولا على جميع الانبياء والمرسلين ولا اجمعين وبعد عباد الله اتقوا الله تعالى واعملوا بسنه نبيكم كما امركم الله

ما Senhor. gbà fún ìyàwó náà o. Gẹ́gẹ́ bí bá ìyàwó náà lè wọ ní ìyàwó, èèwọ̀ ìtọ́kọ kéèyàn tuntun máa lẹ́yìn nígbà tí a ti gbára. ṣèjọsìn ká ṣàdúrà nínú ìgbàgbọ́ dáa ni wọ́n ti fẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ náà dáyẹ́lẹ́mù orí yóò bàbá ṣe sókè lórí ìhà ẹ̀. àdúgbò ti sọ̀rọ̀ ẹ̀ jàmá kí eléyìí sọ fún wa eléyìí tí wọ́n ti pé ìsáwọ̀ ẹ̀sẹ̀ ti tó ṣe o ìsáwọ̀ ẹ̀sẹ̀ tó lọ́wọ́ ìsáwọ̀ ẹ̀sẹ̀ tó ṣe ní sí gbogbo tí jẹ́ nírọ̀rùn nínú ìgbésí ayé wa. gbogbo ẹgbẹ́ ìlú tí lẹ́kọ̀ọ́ ló gbà. Ìrọ̀ ní gbogbo ẹ̀ máa dá sí, ìrọ̀ ní gbogbo ẹ̀ máa bá wá. Látara ìrọ̀ ní gbàrà, ìlọ́pàá ilé ìtajà wọn náà ló ti gbìyànjú pé gbàrà. Ẹ̀sìn tó dúró lórí èdè dodo. Ẹ̀sìn tí kì í máa fẹ́ ìyá Ìgbà ẹ̀sìn tí máa fẹ́ ìyá Ẹ wọ ọ̀pọ̀ wá sílẹ̀, òun tó bàtọ̀ sí ìjọba tó wà náà bọ́lá kó ká wà náà fún ẹ tó ṣe àyè tó ṣe wúlò aláyé. lára àkọ́kọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì látara bọ́ọ̀lù bá mú omi tó burú wọn lọ́wọ́ rẹ̀ làbọ̀ omi lórí omi tó burú tó bá lọ́wọ́ bá lọ́wọ́ lórí omi tó burú tó tó bá lọ́wọ́ tó bá lè fi dá orí ẹni tí ó kọ́ bá wọ̀ kó omi tó bá orí rẹ̀ orí tó burú rẹ̀ lára ẹlẹ́yìn tó gbà ọgbẹ́ ẹ̀sìn kan ó jẹ́ ẹ̀sìn ẹ̀rọ ọ̀run ó sì ń sàlàyé nípa gbogbo tó jẹ́ òwò. الله يرى حقه واثق من اتباعه وهذا ما gbogbo alájọ máa ń sábà òkè ọlọ́run ẹ dákun jẹ ẹni kẹtọ pé ara láti tó láti gbogbo wọn pé akẹ́kọ̀ọ́ wá fẹ́ láti òkè àwọn táwọn olùdákọ̀ọ́sọ̀ fẹ́ rí akẹ́kọ̀ọ́ wá fẹ́ òòlù. الساعة الآن الثانية gbogbo nǹkan ṣe máa ń wà ṣùgbọ́n àlàlà mímọ ẹ ga tó tóbi o. Títóbi ọlọ́run ọjà tó tóbi ọ̀. Bẹ́ẹ̀ bá a tó méjì ló ń bí báyọ̀ ayé lẹ́yìn fún ọlọ́run à fọ́nà wà á wọlé ọlọ́run títí ọlọ́run méjì fún ẹ̀rọ ọ̀rọ̀ àbáyé ẹ̀kọ́ ká ìlànà yìí kò sẹ́yìn ìgbà tó wù mí láyé tọ́jà àtọ́wọ̀ ọ̀gbìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní àná ìyá rẹ̀ ọ̀ ṣùgbọ́n bàtà ti ń lọ́rùn tọ́jà ọ̀gbọ́n ọ̀rọ̀ àyẹ̀wò ọ̀gbọ́n ní òun gbà bá àmàlà kò lò. Jàmá kí ló náà ìwà ni? Tí wọ́n ní kékeré náà, wọ́n ní bẹ́lẹ́bẹ̀rẹ̀ ọba ìfún ní ìfún wà ní òmìnira. ọba ti ní ní ọba tí ìlà ti ṣe lórí tó lè tó papọ̀ mọ́lẹ̀ àbẹ́yìn tó wà nínú ìlà ọgbà òkè òkè ẹ̀rọ kékeré ni òkè tó lè tó yìí kan tàbí ìdúró lórí lórí lọ́rọ̀ ẹ̀ lọ́wọ́. kéèké orí wípé ẹjọ́ jẹ́ ẹjọ́ àmẹ́bí ìdíkà lórí lórí lórí lọ́rọ̀ ẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ta ti ń wọ́n máa ń gbé yìí. wọ́n náà lórí ẹ̀rọ lọ́wọ́ àmẹ́bí tó wà láti jẹmọ bàtà àbúkọ wa sọ ilé tá a ti ṣe ilé yìí wà nínú owó tó wà lẹ́yìn ìfọwọ́ wà á ní wàá fún wa fún ẹ̀ wá títà rẹ̀ tẹ̀lé wà á gbà alákatá títà mi sùn ní. bí wọn ò sọ wípé ẹni ẹni wá ẹni wọn ò nígbà láti fọmọ ọkọ ẹni bí wá torí pé ẹni tí ó sọ mùsùlùmí ẹ̀jẹ̀ ilé wọn ó ti wà tẹ lọ́rùn bóun fẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ ìdíjẹ́ ìwọ̀n ọ̀sán ọ̀sán tí mo fẹ́ yàgò sí mi o. Pé kọ́ mọ̀tò mi ẹgbẹ́ ẹ̀ lé ó fi gbogbo wà ló tẹ́lẹ̀ lọ́wọ́. Jẹ̀mọ́ táàbí ìgbà tí ilé ìgbà níbi àwọn yòó. Táàbí ó dà níbi ìgbé o. Ó náà ní ìwà dáadáa, ọ̀rọ̀ dáadáa, ìṣe dáadáa, ìgbà òkúta àwọn àlẹ́ nínú àdéhùn. Ìtẹ́jẹ̀ kọ́mọ bá bá rẹ̀ bá bá ẹni nínú àwọn ọ̀gá tí wọ́n jẹ́ ìwọ̀ ẹni tí ó bá ti dé àárín tó bá ti àì kó tọ̀ mọ́ ọ̀gbọ̀dọ̀ pa ìmọ̀ orí ẹ̀ kódà ó tọ̀ mọ́ ọ̀gbọ̀dọ̀ pa orí ẹ̀ kódà ó tọ̀ mọ́ ọ̀gbọ̀dọ̀ kú irun kankan lára rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ti pé àwọn ẹgbẹ́ náà àwọn irun nǹkan bẹ ọ̀tọ́ wa lọ́wọ́ ẹ̀ náà kò ní í pé ká mọ́ gẹ́gẹ́ bí wọn àti àwọn akùnrin wa bíyà ni nínú pẹ̀lú àgbà. èyí máa kú ní náà tó wà bá abẹ́ ìtẹ́lẹ̀ ọ̀tá àbúrú pẹ̀lú ẹ̀kọ́ bá bá wò. àmọ́ eléyìí nínú ara ìmọ́tótó ìlú ìlànà ìrẹ̀lẹ̀ àyẹ̀kùn wa bíyà rẹ̀ kọ́ wa kú sí pẹ̀lẹ̀ síbẹ̀ kọ́ padà mọ́ wá sí kòkòrò lánàá tẹ́lẹ̀ ẹ̀wẹ̀ ìgbà ẹ̀wẹ̀ ìgbà tó jẹ́ máa bẹ́ àyẹ̀sí ilẹ̀ nínú tí ìsìláàmù náà nílò ìsinmi ìdàgbà lọ nínú ìdàgbà náà ìsìláàmù náà sílẹ̀ gbogbo yòókù ló ń ta àṣìṣe èyí tá a fà èyí tá a fà èyí tá a ti tẹ́wá lè rí oge àmọ́ nínú ìdàgbà àṣìṣe eléyìí ìsìláàmù tó wà sí i. kó wá lé ìjọba eléyìí náà wáyé pé. nínú sáà ìròyìn bẹ́ẹ̀ láti wà láti kọ́ ọ bí ara mi àti nípa ọlọ́run lóòrù láwùjọ àbọ̀wọ̀ fún ọ̀sẹ̀ kan bẹ̀rẹ̀ o. àìsí ìjẹta nínú àwọn ọmọ ìgbà àti ara tí ó bà á sábà ti fi àti bí ara mi yẹ ó ti pọ̀ fún wa títí ká dé ìjẹta nínú ìrùwà máa títí láti parí ìfẹ́ àìsí láti ṣe ìfọ́ra ẹ̀ alákọ̀ọ́kọ́. bákan náà ẹ wá jẹ́ nínú ẹ̀jẹ̀ tí ìlànà ti mú wa òun ni ẹni tó wá fífi irun yìí lẹ̀ fífi irun orí ẹ̀ lẹ̀ fífi irun abíyá lẹ̀ fífi irun abẹ́rẹ́ àti bẹ́ẹ̀ lọ tó bá lọ jẹ́ ìnira fún un kọ́ kódà àwọn tó ń bá mọ̀ irú ẹni yìí o àwọn tó abẹ́rẹ́ ìfọ̀nà náà wọ́n ẹgbẹ́ ọgbẹ́ níbi ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ọgbẹ́ wà bẹ́ẹ̀. àfẹ́yọ̀ bá wà nígbà ara rẹ̀ láwùjọ láwùjọ pa kí wọ́n lè bá a kó àyè ní ọgbẹ́ rẹ̀. àbí ìṣẹ̀lẹ̀ kan ló pé kòkòrò kan ló mú wọn á tó pa ẹ̀sìn yẹn kí wọ́n tó lè bá a kó ojú wọn tó lè bá a kó ojú rẹ̀. àbúlé ẹ̀rẹ́ ìṣá òun lè tó fèsì yálì. orí kò lè tẹ̀lé á ti máa tẹ̀lé nígbà tó lè tẹ̀lé ló bá wà nípa tọ́gbẹ́ yọ bàbá tó lé ní ẹ̀jẹ̀ tó lé ní òun ní bẹ́ẹ̀ tó bá mi yọ. Kọ́ wa lẹ̀ ẹ́ kó wá yọ lọ́wọ́ kọ́ wa kọ́ ní ìlú rẹ̀. Àbẹ́ tó wá mi yọ lọ́wọ́ tó kú tòun sáma ó lọ sí ibi ìlú rẹ̀ lára àwọn ọ̀rọ̀ tó bá mi yọ ẹ̀. Ó sọ ní ìjọ tó kọ́ wa láì ní sábà kò lè tó bẹ̀rẹ̀. Ilé ìlú àmà kò ní yọ lọ́wọ́ láti tẹ̀lé ìyá. Làbúrú lọ́wọ́ àwọn ilé ìlú ọ̀nà àbáyọ tí ìdáhùn wà lórí ilé ìlú pé gbogbo ẹni tí ó wá rẹ̀ àbúkà ní ọbẹ̀ lórí ìlú ẹni bẹ́ẹ̀ yóò sọ bíbí àná yóò bẹ̀rẹ̀ àdúgbò ti bàrà tó ti bàrà àdúgbò pẹ́ báyìí báyìí ní ìwà sọ̀rọ̀ àgbà nílé àdúgbò wa sọ̀rọ̀ ń pè ní àyà yìí. ìdèbè èyí ti yọ kí ni kò ní lábàárọ̀ ẹ orí ìtú pẹ́lẹ́ orí ìdè báyìí èsì ọlọ́run bọ́ọ̀rùn èsì báyìí lọ́kọ̀ọ́ tó ní bí rí wọn. Mas ele propôs àmú ẹ̀ àyùbá bẹ́ẹ̀ yọ ẹ̀ka kí ni kò kò rí ní ọ̀la báyìí à tẹ́tẹ̀ kan náà láti náà nínú ìlera mu wà lẹ́nu ó nu nílá o ó ní àkóso ẹ̀kọ́ náà ti lélẹ́yìn náà mú ọ̀yàwó tí nǹkan ti lọ́ tọ́pọ̀ ẹ̀ kí ní ti ọ̀dọ̀ náà kò sí ìjọba kí ní ti lọ fún òtún báyìí lánàá àbí òtún ìjọba ẹ̀ mọ̀ lọ́sẹ̀ ẹ̀kọ́ wá jáde fẹ́ wá sí ara ẹ̀ lẹ́sẹ̀ fà ìyàwó dáadáa. Olùdarí ọkọ ọ̀hún lẹ́nu. Ìgbà àwọn ọmọ ọ̀dọ́ nígbà ara. Ìwọ ọkọ lórí ìlú wa lé ìlú ìyàwó tó kọ ní ìfẹ́. Tí ni a bẹ̀rẹ̀ ara ìyàwó? Mo ò nígbà yìí pé ọkọ ti mú ní tó jáde. Wọ́n lọ ja wọ́n lọ ja ìyàwó síyàwó wọ́n lọ ja ìyàwó. Bẹ́ẹ̀ náà ni wọ́n kọ náà.

lọ́ọ́ yẹn orí ẹ̀ lórí bàbá rẹ̀ ti dé nù lọ́ọ́ yẹn orí ẹ̀ lágbẹ̀wò ti dé sí tọ́jú bá yẹn orí ẹ̀ náà tán nítorí ti sára ìrùbọ̀ bá bá yẹn tó wà láàárọ̀ ọ̀gbà ìwé ìfọ̀ ọ̀gbà rẹ̀ mẹ́ta báwo ẹ̀ka ọba jẹ́ ọ̀nà wá ìwà mẹ́fà tó dára wọn tó fún ọ lóúnjẹ àdúgbò wá sí pépé yìí lọ́ọ̀lì ra ẹran ìlú ẹ̀ ilé ìlú ọmọ jẹ́ ìkan bẹ́ẹ̀ tí ìjẹta ò ṣe kọ̀kọ́dọ̀ sí ìjẹta sọ ìkọ́ àmọ́ àbò tó wá sí ìfẹ́ rárá ọ̀rẹ́dẹ̀ ẹni tó ń yin pé ìjẹta lórí ìdíje ẹ̀jẹ̀ kò sí bẹ́ẹ̀ bákan náà ìjẹta náà gbọdọ̀ ṣe ní ọdún yára rẹ̀ olùgbé ìlú ń gé ìkànnà ẹgbẹ́ ọdún yára rẹ̀ kò ní gé ìkànnà o lóògbé tá a tó ń lò ní ìpẹ́ká tó ti yára rẹ̀ ká tó wọnú ara rẹ̀ bí irun orí ẹ̀ ìtọ́ bàbá ìrìkẹ́ náà rẹ ìmọ́tótó gbogbo ẹ̀ gbogbo àtọ́wò parí ájì ájì gbogbo àwọn nǹkan wọn yẹn irun orí àwọn bá àwọn akọ aláṣẹ ìdúgbò pẹ̀lú irun orí pé tá a sí àrà ní fà á yẹn a kà lè tí tá bá parí sí àrà ní bá parí sí àjì àmọ́ fẹ́ ní tá lè gbé kúrò nínú àwọn àríwá ó lè tẹ́tù sí ẹ̀wọ̀n kó kápá yẹn káwé wọn wá ọkọ̀ ẹni tẹ́tù bẹ́ẹ̀ bọ́ọ̀lù yẹn kọ̀ bọ́ọ̀lù yẹn lọ́dà mọ́ kó tó parí bẹ́ẹ̀ ayé. èyí tó ń ta wá sọ yìí múra tó wá rẹ̀ ẹ̀mí ẹ̀mú jáde àwọn àbáwò ló máa tẹ̀sí ìtọ́wà yẹn bàbá àjùmọ̀ nínú àwọn òkú nínú mìíràn àbáwò ìwọ̀n yẹn wọ́n ti táǹkì ní àjọ àwòrán yára lórí ọlọ́run tó ń lọ àgbàrá yìí pé ẹ lọ parí bá àmọ́ sí sábọ́ọ̀lù yìí wọ́n ní ọ̀rọ̀ yìí àlàyé àwọn ìlú wọn láwọn ọ̀kan lórí ara wọn wọ́n ní lórí táwọn ọ̀rọ̀ àbàtọ̀ ní o nígbà tó gba ọ̀rọ̀ tó bá fún àwọn ọ̀rọ̀ àkàrẹ́ yìí ọ̀tún tó ní o wọ́n lè fi wọn pé nípa sábọ́ọ̀lù yìí òun náà ní pé kí ni o fífa ìyẹn orí gbígbé ìkànnì ìfún abíyá àwọn ìfún àwọn ìfẹ́ àgbọ̀dọ̀ pé àgbọ̀dọ̀ bí wọn nígbà tá a bá wà ní nígbà tá a bá wà ní àtúntò tá a gbé tó bá yọ fún ọ̀sẹ̀ ẹ̀ka wa yìí wa kò ní láàmú kí ni owó tó wá ní ìrànlọ́wọ́ àti ó kọ́ bá a ti ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ń bẹ náà ní ọjà ìlọ́nu lé o gbogbo bá a sọ yìí ọ̀wá ìṣẹ̀lá ló ti tó lọ́dọ̀ ọ̀nà ayé kò sí ìfẹ́ púpọ̀ láàrin olóyè ọ̀gbẹ́ ilẹ̀ ẹ̀kọ́ náà àwọn ọmọ náà ti ta ní ọ̀la ìlẹ̀ nígbà wọn lọ wọn ti ta ní ọ̀la ìlẹ̀ bọ́ọ̀lù lọ́gbẹ́ ìfẹ́ lọ́gbà lọ́ọ̀ṣẹ́ ẹ̀rọ àtàyà àtàyà

ní káwọn ló yà á kílè káwọn ìjà kan ló yọ lọ́wọ́ àánú ọlọ́run tó bá àti àtúntò yàrá rẹ̀ lọ nílé ìyẹn ní kíkẹ́ ìfọ́ bàyẹ̀ pé tí wọ́n bá ti dàrá bá àwọn òbí ìjàpá àti àjẹ ọdún yìí tí wọ́n bá ti sùn àbá báyìí àwọn òbí ìjà pé àti àjẹ ọdún yìí ó ní ìyẹn wọ́n ti gbàgbọ́ ẹ̀fẹ́ àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ àti ọdún yìí ọ̀dọ́ ìlà rẹ̀ kẹ̀yà àkàwọ̀ ọlọ́run máa jẹ̀ fún ọmọ àwọn akáàtẹ̀ ìdílé sí ìlú ọlọ́run tàwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ àtàwọn àti nípa ọ̀dí ìlú tí lápapọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ náà. bákan náà ìlú ọlọ́run à ń bẹ̀rẹ̀ òun fún ẹgbẹ́ ìlú ọlọ́run ọmọ ńlá rẹ̀ ni tí ìwọ̀n ti jẹ́ ìyọ́nù rẹ̀ tí ìwọ̀n ti jẹ́ wọn. òun náà ní jẹ́ yọlọ bá jọ ọmọ ẹgbẹ́ gbẹ ní títà rẹ pátá wọn bá bá wọn lọ àti àkàrà wọn á fún wọn ní àná àti àpẹẹrẹ rẹ ìgbéyà wọn fẹ́ yà ká wọn bí gbogbo wa náà bá dájú jẹ mú ní mẹlẹ òkú ọgbà ìjọba bá ti wọn fà wọn gbogbo tó bá ti ọmọ bá fà wọn fà wọn fà wọn nígbà wọn dá àwọn ẹgbẹ́ wa ní gbogbo ojú ìjà tí wọ́n máa ń balẹ̀ nígbà nígbà tá a bá ti gbọ́dọ̀ àgbàdo ṣètọ́nù àtẹ̀tọ́nù mo mọ àwọn lọ́rẹ̀ àtàwé àti ṣètọ́nù ọ̀tá ni wọ́n jẹ́ mo fẹ́ ti dúró dédé mo dúró dédé mo fẹ́ bá àtẹ̀tẹ̀ àyíkọ̀ ní ọ̀la ìgbà tí ọ lọ́kà ìṣòro rẹ̀ torí pé òògùn tó lè jọ mẹ́tọ̀ fún òògùn tó bá bọ̀ ẹ̀ kọ́ abẹ́tọ́ọ̀lù mẹ́tọ̀ kan láti ṣètọ́nù tí ọ̀gá ti jọ ní kọ́lẹ́sẹ̀ bá kọ̀ mo kè é dànù mo bá lọ wá fún sọ́dọ̀ àti ẹgbẹ́ tó wọlé ìtàkọ̀ tí wọ́n lọ sí ètò ọ̀nìlá ètò ọ̀nìlá bá ní àtòkù lọ́wọ́ ẹ̀rọ àtọ̀rọ̀ náà nítorí ọ̀rọ̀ yìí ẹni tí táwọn ojú omi rẹ̀ táwọn bá ti rẹ̀ dáadáa kò sí ẹ fọ́ọ̀tì wọn tó gbọ́dọ̀ wà ìyá rẹ̀ ti fẹ̀yà àwọn ọ̀gbìn àkúrò lọ́rẹ̀ náà rẹ̀ ṣe ìyá àwọn ọ̀rẹ́ rẹ̀ فقلت فلا تسأل يا رسول الله فلا معرفة